orí ẹni táàrùn ọpọlọ bá ń dà láàmú wá kòkò àbí pot gẹ́ẹ̀tì ẹ̀dùn ara ọ̀ríjínà òkúta ara ọ̀ríjínà ẹyọ kan tó jọ ọ̀ríjínà ẹ fi tẹ́lẹ̀ pot tẹ́fẹ́ ti ṣe ètò fún ẹni tí àrùn ọpọlọ ń dà láàmú tó ní mental disorder yìí oríṣiríṣi nǹkan ló máa ń fà á kì í ṣe bẹ̀yẹn là ń lọ àmọ́ gbogbo ẹni tí mental disorder bá ń dà láàmú àwọn ẹ̀mí òkùnkùn kan ló ń mọ́nítọ̀ láìfò ẹ̀ ní wọ́ọ̀dù míì bá mi gẹ́ẹ̀tì ẹ̀dùn ará ọ̀ríjìnà ayọ̀ kan bá mi fi tẹ́lẹ̀ pọ́ọ̀tù tó ti fẹ́ ṣe àgbo yìí bá mi wá ewé àti egbò àjẹ́ òbàlé ewé àjẹ́ òbàlé àti rúùtù ẹ̀ ewé asofẹ́yẹjẹ àti rúùtù ẹ̀ ewé asofẹ́yẹjẹ àti rúùtù ẹ̀ tewé ewé ìyálòde ewé làpálàpá méjèèjì làpálàpá funfun làpálàpá pupa ewé àti rútu ẹ̀ bá mi gẹ́ẹ̀tì èpo igi ìrókò àti igi ńlá ẹ wá bu omi sí ẹ sè é lágbo tágbo yẹn bá ti fẹ́ jiná omi yẹn á ti máa gbẹ díẹ̀díẹ̀ ẹ wá bá mi da ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là five litre ẹ wá dà á mọ́ àgbo yẹn kẹ wá jẹ ẹ má yẹ kó rúpa náà kẹ wá sè é pẹ̀lú ẹ̀ kẹ́ni tó ní mental disorder yìí kó máa ṣe kí ni kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn-án kọ́ọ̀pù kan lálẹ́ lẹ́ẹ̀kan sí ẹni tí àrùn ọpọlọ ń dà láàmú ẹ gẹ́ẹ̀tì ẹdùn ara original ẹ fi tẹ́lẹ̀ kòkò àbí pot tewétegbò àjẹ́ ọ̀bàlé tewétegbò asofẹ́yẹjẹ tewétegbò làpálàpá méjèèjì èpo igi ìrókò igi ńlá ẹsẹ̀ ẹbomi sí ẹ máa ṣe lágbo tẹ bá ti fẹ́ tó bá ti fẹ́ jiná ẹ five litre omi ọsàn wẹ́wẹ́ sí lórí kẹ wá sí pẹ̀lú ẹ̀ kó máa mú kọ́ọ̀pù kan so gbogbo ẹni tí ò bá ẹ wọ́sọ̀pù wa lórí ẹ fi fídíò ìránṣẹ́ wọ́sọ̀pù wa lórí plus two seven six one two nine five six three eight nine ẹ̀rẹ̀ fi kọ́tẹ́ bálágbára sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní zero one two three two one four two five four Bank of Nigeria Global Dahiratul Islamic Organization gbogbo wọn tó o bá lágbára láti lè ṣe gbogbo nǹkan tá à ń sọ yìí gbìyànjú kó get all in one àti miracle leaf sí wa fún èké nínú àìsàn kódà kó jẹ́ àrùn ọpọlọ àlùjọ̀nú wọn kì í rí àwọn ẹ̀mí òkùnkùn wọn kì í rí miracle leaves sójú lágbára púpọ̀ jù bẹ́ẹ̀ náà ni all in one ó wò mọ́dà three hundred àìsàn bákan náà ni ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid fẹ́ni tó ní fibroid àti blockage tube bákan náà ni gẹ́ẹ̀tì caterpillar fún obìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ bákan náà ni ọkùnrin tó ní weak erection low sperm count tí nǹkan ọmọkùnrin ìdákọ́lẹ̀ iṣẹ́ gẹ́ẹ̀tì transformer àti caterpillar ẹ̀dẹ̀ gẹ́ẹ̀tì memory booster